Tímọ́tì kínní orí karùn-ún. má ṣe bá alàgbà wí ṣùgbọ́n kí o máa gbà á níyànjú bíi bàbá àwọn ọ̀dọ́mọkùnrin bíi arákùnrin àwọn àgbà obìnrin bíi ìyá àwọn ọ̀dọ́mọbìnrin bíi arábìnrin nínú ìwà mímọ́ bọ̀wọ̀ fún àwọn opó tí í ṣe opó nítòótọ́ ṣùgbọ́n bí opó kan bá ní ọmọ tàbí ọmọ ọmọ. Ọmọ jẹ́ kí wọ́n tètè kọ́ àti ṣe ìtọ́jú ilé àwọn tìkára wọn kí wọn kí ó sì san oore àwọn òbí wọn padà nítorí pé èyí ni ó ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run ǹjẹ́ ẹni tí í ṣe opó nítòótọ́ tí ó ṣe òun nìkan a máa gbẹ́kẹ̀lé Ọlọ́run a sì máa dúró nínú ẹ̀bẹ̀ àti nínú àdúrà lọ́sàn-án àti lóru ṣùgbọ́n ẹni tí ó bá fi ara rẹ̀ fún ayé jíjẹ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 ẹni tí a jẹ́rìí rẹ̀ fún iṣẹ́ rere bí ó bá ti ń tọ́ ọmọ rí bí ó bá ti ń gba àlejò bí ó bá ti ń wẹ ẹsẹ̀ àwọn ènìyàn mímọ́ bí ó bá ti ń ran àwọn olùpọ́njú lọ́wọ́ bí ó bá ti ń lépa iṣẹ́ rere gbogbo ṣùgbọ́n kọ àwọn opó tí kò dàgbà nítorí pé nígbà tí wọ́n bá ti ṣe ìfẹ́kúfẹ́ lòdì sí Kristi wọ́n á fẹ́ gbéyàwó wọ́n á di ẹlẹ́bi nítorí tí wọ́n ti kọ ìgbàgbọ́ wọn ìṣáájú sílẹ̀ àti pẹ̀lú wọn ń kọ́ láti ṣe ọ̀lẹ láti máa kiri láti ilé dé ilé kì í ṣe ọ̀lẹ nìkan ṣùgbọ́n onísọkúsọ àti olófòófó pẹ̀lú wọn a máa sọ ohun tí kò yẹ nítorí náà mo fẹ́ kí àwọn opó tí kò dàgbà máa gbéyàwó kí wọ́n lè máa bímọ kí wọn kí ó máa ṣe alábòjútó ilé kí wọn kí ó má ṣe fi àyè sílẹ̀ rárá fún ọ̀tá náà láti sọ̀rọ̀ ẹ̀gàn nítorí àwọn mìíràn ti yí padà kúrò sí ẹ̀yìn sátánì bí obìnrin kan tí ó gbàgbọ́ bá ní àwọn opó kí ó máa ràn wọ́n lọ́wọ́ kí a má sì di ẹrù lé ìjọ kí wọn kí ó lè máa ran àwọn tí í ṣe opó nítòótọ́ lọ́wọ́ àwọn alàgbà tí ó ṣe àkóso dáradára ni kí a kàyẹ sí ọlá ìlọ́po méjì pẹ̀lúpẹ̀lú àwọn tí ó ṣe làálàá ní ọ̀rọ̀ àti ní kíkọ́ni nítorí tí ìwé mímọ́ wí pé ìwọ kò gbọdọ̀ dí màálù tí ń tẹ ọkà ní ẹnu àti pé ọ̀yà alágbàṣe tọ́ sí i má ṣe gba ẹ̀sùn sí alàgbà kan bí kò ṣe láti ẹnu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta bá àwọn tí ó ṣẹ̀ wí níwájú gbogbo ènìyàn kí àwọn ìyókù pẹ̀lú kí ó lè bẹ̀rù mo pàṣẹ fún ọ níwájú Ọlọ́run àti Kristi Jésù àti àwọn áńgẹ́lì àyànfẹ́ kí ìwọ kí o máa ṣàkíyèsí nǹkan wọ̀nyí láì ṣe ojúṣàájú láì fi ègbè ṣe ohunkóhun má ṣe fi ìkánjú gbé ọwọ́ lé ẹnikẹ́ni. E bẹ́ẹ̀ ni kí o má sì ṣe jẹ́ alábàápín nínú ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn pa ara rẹ mọ́ ní ìwà funfun má ṣe máa mu omi nìkan ṣùgbọ́n máa lo wáìnì díẹ̀ nítorí inú rẹ àti nítorí àìlera rẹ ìgbàkúùgbà ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba a máa lọ ṣáájú sí ìdájọ́ ti àwọn ẹlòmíràn pẹ̀lú a sì máa tẹ̀lé wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú ni iṣẹ́ rere wa tí wọ́n hàn gbangba àwọn irú mìíràn kò sì lè farasin